Eh, tá a bá wá rí bàbá tó bí ọmọ tí ó wá fojúṣe ẹ̀ lẹ̀ tí ò ṣe fún irú ọmọ bẹ́ẹ̀ ṣé ọmọ yẹn náà ní ẹ̀tọ́ àti gbèrú bàbá yẹn náà lọ sílé ẹjọ́. ẹ ṣe púpọ̀. torí pé ara kó tẹ̀tọ́ ọmọdé lójúmọ́lẹ̀ náà ni kí bàbá owó kókó fọ kó bí ọmọ kó mọ̀ tiẹ̀ wulẹ̀ gbọ́ bùkátà nǹkan lórí ẹ̀ kó yẹ pé yóò ti jáde láti kò rí ní ọmọ ni yòókù tó di mọ́ tẹ̀mọ́ mi mọ́lẹ̀ kó tó wọlé wá ẹ dákun irú nǹkan báyìí ṣé ọmọ náà lè gbé ìgbésẹ̀ kó gbé bàbá yẹn lọ sílé ẹjọ́. ẹ ṣe púpọ̀ ṣe rí ní tí ìyá irú ọmọ bẹ́ẹ̀ bá wà láyé ìyá irú ọmọ bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ láti approach àwọn welfare officers kó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ pé bàbá yìí láyìgbà tó ti bí ta ti bí àwọn ọmọ yìí kalẹ̀ kò bá mi gbọ́ bùkátà kankan lórí wọn owó oúnjẹ kò filẹ̀ owó school táwọn ọmọ yẹn bá sick gbogbo nǹkan yẹn kó ṣàlàyé fún wọn níbẹ̀ so wọ́n á invite irú bàbá bẹ́ẹ̀ òfin sọ wípé ẹni tó bá bí ọmọ lẹ́tọ̀ọ́ láti tọ́ ọmọ yẹn hmm. you are duty bound to take care of your children hmm. so tá a bá rí bàbá tí ò ṣe ojúṣe gẹ́gẹ́ bí òfin ṣe ṣe lànà ẹ̀ kì í ṣe pé ojúṣe yẹn gbọ́dọ̀ ju agbára bàbá yẹn lọ ṣùgbọ́n níwọ̀n gba ìwọ̀n gba bó bá ṣe ní agbára òfin béèrè lọ́wọ́ ẹ̀ pé kó ṣètọ́jú àwọn ọmọ yẹn hmm. ẹ má gbàgbé pé mo sọ lẹ́ẹ̀kan yìí pé àwọn ọmọ yẹn ní ẹ̀tọ́ sí parental care maintenance and protection